أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين وعونك يا معين àkọ́kọ́ ramadana ìkẹyìngẹni àárín ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana àlìjáàna ni àkọ́kọ́ ramadana ò ìkẹyìngẹni. mẹ́wàá àkọ́kọ́ Ramadan náà o ìkẹyìn gẹ ló bá dé àárín Ramadan mẹ́wàá ẹlẹ́kẹ̀ẹ́jì ni àlárín Ramadan yẹn àforíjì ni ìgbẹ̀yìn Ramadan àlìjánà ni ìgbẹ̀yìn Ramadan o àṣẹrù dọmọ eléyìí ni mo fi kí wa láàárọ̀ yìí káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ètò alálùbáríkà tí ń dé sójú wòran yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o ọba tó mú abẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan láyé àtàláfíà wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ àti mú mẹ́wàá àtàkọ́kọ́ àti mú balẹ̀ gẹ̀ù hmm. mẹ́wàá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ṣẹlẹ̀ látọ̀kadì ẹ tètè kàn sí wa ẹ tètè já mọ plan yín pẹ̀lú wa káwa náà lè bá agbáradì láti wá ká gbogbo ètò yín sílẹ̀ ká lè náà sáfẹ́fẹ́ ẹ má gbàgbé o ọlọ́run ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa orúkọ mi náà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà lórí ètò Ramadan Kareem tí ó kalẹ̀ sí iléeṣẹ́ tẹlifíṣàn Orísun kí ọlọ́run mọ́sà gbàdúrà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ náà láyàtọ̀ láfíà ọlọ́jà parí dáadáa ká parí láyọ̀ àti àlàáfíà kí ọlọ́run musa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe kó dùn wá nú gbígbàdúrà tó wà ní Ramadan náà ọlọ́run musa jẹ́ ká bá a pàdé wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim. ní àárọ̀ yìí eré orí ìtàgé wa nìkan láǹfààní àti wò hmm, eré orí ìtàgé wa nìkan láǹfààní láti wò tí a bá ti wá dé láti bi eré orí ìtàgé tí a dé láti bi eré orí ìtàgé á padà sọ́dọ̀ mi ní inú ilé agbódo ń bí Eh, mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá wa sọ ẹ gbọ́ mo láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá wa sọ kó tó pé àlejò mi ò wá wọlé ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káwọ padà sórí ètò yín tó wa Ramadan Kareem tó mo rò pé ẹ ń gbádùn àwọn eré orí ìtàgé wa náà bí ó ṣe ń lọ díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ a máa ní ìdìrànlọ́wọ́ yín a ní ìdìkún lọ́wọ́ gbé ẹ̀yin èèyàn wa tí ẹ ń wò wá ẹni tẹ́ ń sọ pé ẹ ń gbádùn rẹ̀ hmm, a ní ìdí àwọn èèyàn tó máa gbówó ńlá kalẹ̀ fún wa lórí ẹ̀ lórí abala yẹn àwọn sítórì wà tí a fẹ́ ṣe tó yẹ pé yóò máa wúlò nínú àwẹ̀ báyìí tó pé láti bẹ̀rẹ̀ àwẹ̀ dópin báyìí tẹ́ máa wò lóríṣiríṣi sítórì wà rẹpẹtẹ ṣùgbọ́n owó ni kìí nǹkan kékeré ló máa ná wa gbogbo ẹ̀yin tẹ́ ẹlẹ́ fẹ́ràn tá à ń ṣe ẹ dákun ẹ kàn sí wa láti jẹ́ kí a fi ọwọ́ wewọ́ kọ́ ọ lè bá a mọ́. ìyẹn lábala ti báwọn mo kàn fẹ́ bára sọ̀rọ̀ ní orí àdáàbò náà torí pé Islam ọlọ́run sọ ní alukura pé wa ma farratna fil kitabi min shay'in wa ma farratna minal kitabi min shay'in fil kitabi min shay'in ma farratna fil kitabi min shay'in ọlọ́run láàfin kankan lẹ̀ ní alukura ní láì dákọ láì mójútó Islam dínú wa dawla ẹ̀sìn Islam tẹ̀rí yẹn ẹ̀sìn ni ó tún jẹ́ ètò gbésí ayé bá a ṣe fẹ́ ṣayé wa kò sí nǹkan tí Islam ò dá sí Islam ò dá sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láwùjọ Islam sọ̀rọ̀ ń pẹ̀ bá a ṣe ń sùn bá a ṣe ń wóyàn bá a ṣe ń kíyàn bá a ṣe ń lọ lè kíyàn sílé Allahu Akbar kò sí nǹkan tí Islam sọ a máa mú àwọn ẹ̀kọ́ yẹn wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ètò yìí lónìí mo á fẹ́ sọ̀rọ̀ lórí àdáàbò naomi fèlè Islam ẹ̀kọ́ nípa oorun sísùn nínú ẹ̀sìn Islam ẹ̀kọ́ nípa oorun sísùn nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ náà wọ́n ní tá a bá fẹ́ sùn lálẹ́ ádámù naomi kọ́bílẹ̀ ìṣáì ẹ má jà á sùn síwájú ìrun ìṣáì ìyẹn ni wípé gbìyànjú kó orí pé o kí ìṣáì tán kó o tó lọ sórí bẹ́ẹ̀dì pọ̀ fẹ́ sùn ẹ gẹ́tẹ̀ torí tẹ bá kí mọ́gìrìbì tẹ́ bá ní jẹ́ sùn díẹ̀ wàhálà ó dòrúkẹ tó jí ó dòrúkẹ tó jí àṣetáàní burú gan ṣùgbọ́n ẹ gbìyànjú kẹ́ pé ẹ kí ìṣáì ẹ ṣe gbogbo àwọn náfìlà tó bá yẹ kẹ́ ẹ ṣe kẹ́ tó lọ sùn anábà muhammad sallallahu òun lọ́rọ́jú yíwa bẹ́ẹ̀ wọ́n ní kánà rasulullah sallallahu kánà yakrahu nauma qabla al-isha'i anábì kọ̀ ká máa sùn síwájú ìṣáì ká máa sùn ká tó kí ìṣá anábì kọ̀ anábì ọ̀fẹ́ bẹ́ẹ̀ wala hadithu ba'daha kò sì kọ̀ ká wá kí ìṣáì tán ká wá bẹ̀rẹ̀ àròyé ká wá tán wá bẹ̀rẹ̀ àròyé ká máa sọ̀rọ̀ yé títí tí ọjọ́ máa fi lọ ẹwu ẹ̀kọ́ àwọn dókítà wa dé lónìí wọ́n ń kọ̀ntú oorun wa ní pé the best time that is sùn náà ni pé tó bá ti di eight ìyẹn pé the best time láti jẹun alẹ́ fáwọn àgbàlagbà láti six ìrọ̀lẹ́ sáago méje ẹ jẹun tẹ́ bá jẹ ẹ ní sùúrù tó bá di bí eight kẹ lọ sùn àbí eight thirty kẹ lọ sùn kẹ make sure pé ẹ sùn eight hours tẹ́ ẹ bá wo bá ànábì ṣe plan ẹ̀ fún wa ẹ rí i pé kò sí bá a ṣe ní jí lóru láti ṣe náfìlà àtòrú náà for example nísìnyí à ń kírun ìṣáì ní eight ànábì níbẹ̀ bá ti kí ìṣáì tán kò sí ní tó kù mọ́ ju oorun lọ ẹ má tún dá ọ̀rọ̀ lẹ̀ mọ́ ẹ má tún dárò yé lẹ̀ mọ́ ìṣáì bí ẹ bá ti kí ìṣáì tán láago mẹ́jọ ẹ lọ sùn tí wọn bá sùn lẹ́yìn ìṣáì láago mẹ́jọ ẹ já calculate ẹ eight nine ten eleven twelve one two three four which means pé ó ń tàn gbọ́dọ̀ jí padà láago mẹ́rin láti yan náfìlà Allahu akbar kabira a ọlọ́mọba akẹ́ ànábì sallallahu alayhi wa sallam arábìnrin bẹ́ẹ̀ bá ti kíṣà ìtàn ẹmọ́ òwúlẹ̀ tún dáwọ̀ èémí ilẹ̀ mọ́ ọrùn lókù tẹ máa lọ sùn ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ síwájú ìṣá ẹ̀ ẹ̀kọ́ kejì àlèwùdú kọ́bílà náà arábìnrin lọ da ká máa sàlù àlá síwájú ká tó sùn tó bá fẹ́ sùn wàá lọ sí àlù àlá bá gbígbà tó fẹ́ kírun tó bá sàlù àlá yẹn tán tó bá dórí ibùsùn rẹ nínú ẹ̀kọ́ kẹta ni pé nafdul firash kọbílà náà alẹ́ yìí kó o tó sùn lórí ibùsùn rẹ wọ́n ní kó o kó o ibùsùn rẹ nù ìyẹn ni pé bẹ́ẹ̀dì tó fẹ́ sùn sí ànábì ní kó o gbọ́n nù ẹ̀rọ ẹ̀kọ́ wọ́n ní ká gbọ́n bẹ́ẹ̀dì wa nù ká gbọ́n nù ká gbọ́n nù ká gbọ́n gbogbo ìdọ̀tí ibẹ̀ nù kó tó di pa sùn torí kí ni torí àìmọye nǹkan ló ti lè wà lórí bẹ́ẹ̀dì yẹn tí wo ò ní mọ̀ tó bá kà sùn lé tí ó ta ẹ́ lójijì ànábì ní kó o tó sùn nù súnà gbọ́n bẹ́ẹ̀ dìnà gbọ́n nù kó rí pé gbogbo ẹ̀ mọ́ kó tó rí pé ọ̀bọ̀ sórí ẹ̀ ọwọ́ àsùn. ẹ̀kọ́ ẹlẹ́kẹrin jamul kafaini wa qira'at mu'awadhat ma'a nafthi wal masai ala al jasad thalathan. nínú ẹ̀kọ́ tá ànábì kọ́ wa títí tó tá ànábì dẹ̀ máa ń ṣe òun náà ni wípé tí ànábì bá fẹ́ sùn lálẹ́ nínú ẹ̀kọ́ yẹn náà ni pé ànábì ni ànábì ó ọwọ́ rẹ̀ méjì pọ̀ báyìí yóò wá ka kúlẹ̀ àwùjù méjèèjì kúlúwọ̀lọ́ áka sí áka kúlẹ̀ àwọ́dù bẹ̀rẹ̀ falak a sì ka kúlẹ̀ àwọ́dù bẹ̀rẹ̀ nas tó bá wá ka sínú àtẹ́lẹwọ́ ìtàn yóò wá fàtẹ́gùn sí díẹ̀ àwa fẹ́ pa gbogbo ara láti orí báyìí mọ́ ojú mọ́ gbogbo omi tọ́wọ́ rẹ̀ bá ká lára a fẹ́ pa bẹ́ẹ̀ tí wọn bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ju rẹ̀ sínú sọnù ó ju rẹ̀ sínú àbònú alákàlọ́ òní dọ́dọ̀ olú ẹ̀ àwọn tán máa ń wá yẹn kí lóru tán máa ń fi aburú wá yẹn kí lóru tán máa ń pírí ẹni lẹ́burú lóru wọn ní dọ̀dọ̀ rẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún kìrá àtò ayatul kùrùsí ẹ̀ndà náà ká máa ké kùrùsí yìí ká tó sùn ó dá bẹ́ẹ̀ púpọ̀ ayatul kùrùsí yìí ẹja máa ké ká tó sùn gbogbo ìgbà tá a bá fẹ́ sùn lálẹ́ kí là kùrùsí yìí òun náà ní Allahu la لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم nítorí wọn pè ní kùrìsí yìí nìyẹn anábì lọ dáa púpọ̀ ká máa ké kó tó dúpọ̀ á máa sùn nínú àwọn àtẹ̀sìbíhù wàtàhàmídù wàtẹ̀kbírù ìdànà ká máa gbọ́lọ́hun tóbi ká máa ṣàfọ̀mọ́ ọlọ́hun nígbàtà bá fẹ́ gbẹ́lélẹ̀ tàfẹ́ sùn subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar ó dá bẹ́ẹ̀ púpọ̀ kọ́dà bí wọ́n bá tají lóru wọ́n ní tí wọ́n bá tají lóru báyìí kó tó sọ̀rọ̀ síyàn kankan kọ́dà kò ní ìdí àlọ́ ọkàn tají lóru báyìí wọ́n ní kọ́ sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم طبعا بيه ودا بيه طبعا يقول لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بي أنا لو ما قوي ó dáa bẹ́ẹ̀ púpọ̀ bí wọn bá ń ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀mí burúkú ò ní wọnú ilé wá báyàn á ń bẹ̀rẹ̀ tí wọ́n máa sùn tìyàn lójú oorun. nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ nínú oorun náà ẹ pomi pa kẹrin pó kú yányán kó tó di pé lọ sùn ẹ pa náà ròyìn kó tó tó kú yányán stóòfù yín tẹni kó mọ yín kọ́ mọ yín lẹ̀ tẹ lọ gbàgbé sùn lọ ẹ make sure pé ẹ pa ẹ pé stóòfù yẹn iná ò sí ń bẹ̀ mọ́ gáàsì yín ẹ pa ẹ pé wọn àtàn gáàsì yẹn lẹ̀ kí èéfì gáàsì wà nulẹ̀ ẹ make sure pé security nulẹ̀ yín tight ẹ wò dáadáa inú ẹ̀kọ́ tá a nẹ́bi kọ́ wa ni o inú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìdílákùlù àbúwáàbù wọ̀tẹ́kìdíyàtù àníyà ìdáná ká ti gbogbo ilẹ̀kùn ilé wa ká tó sùn gbogbo àwọn abọ́ wa tó bá sí júlẹ̀ ká fọmọ rí de gbogbo àwọn abọ́ tó sí júlẹ̀ ká fọmọ rí de torí bá àwọn abọ́ tó sí júlẹ̀ nínú ilé tẹ́ ẹ̀ fọmọ rí de oníranran nǹkan ló lè gbanú bẹ̀ kọjá àìmọye kòkòrò tá a fojú tẹ́ pé tó bá fa hàn ńlá abọ́ tẹ́ ẹ bá padà bomi síbẹ̀ àbẹ́ bóúnjẹ síbẹ̀ tẹ́ ẹ fọ́nù ó lè ṣèyàn ní sùtá wọ́n ní ẹ máa dé e kó tó di pẹ́ sùn sóyè nísìn àlùdú lèlìjọ́b ìdá àràdà àyànnà gbogbo ẹ̀tí ẹ̀ bá fẹ́ sùn irú ẹni tẹ́ pé pé wọn àti ìyàwó rẹ̀ jọ ní sáà ni wọ́n ní kọ́ mọ́ gbé jánábà yẹn sùn wọn àti ìyàwó rẹ̀ jọ parí sáà ní tán bóyá ń gbà tó kí sáà tó dé láti mọ́sálásí lọ́wọ́ rí ajíjà kí ló dé tẹ kàtíkè àtíkè àtíkè yìí máa ọmọ sójú lọ́yìn wọ́n ni, kú ní nǹkan ẹ̀ lẹ́bàá tó sáyìn ara yín wọ́n ní mọ́ jánábà yẹn mọ́jọ́jú mọ́rò ojú lè pé jánábà yẹn máa wà láàárẹ̀ tó máa fi sùn hmm. tètè lọ wẹ̀ kó tó di bọ́ wá sùn lọ wẹ̀ kó tó sùn so ti yé ádámù nọ́ọ̀mù alálbàtìní ká mọ̀ máa dánú délẹ̀ sùn ẹ̀kọ́ oorun ni Islam lọ́kọ̀ abẹ́ẹ̀ mo máa danú délẹ̀ sùn tàbá dẹ̀ fẹ́ sùn anábì ní ká máa sùn lápá ọ̀tún apá ọ̀tún báyìí ní ká máa gbé lélẹ̀ ká máa fi sùn àwọn ẹ̀kọ́ yìí làwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa nípa ọ̀rọ̀ oorun dé ìyẹn náà lèmi náà ní kí n wá mú sójú wòran yín láàárọ̀ yìí kọ́lọ̀ mọ́sàájú sí wa láǹfààní lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí pẹ̀lú ògo insha Allah á máa mú àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan wá báyìí tá a máa fi síra ní àǹfààní. a lọ sókè lọ́hùn nísìnyí pẹ̀lú yọ̀dọ̀ ọlọ́hun láti lọ pàdé àlejò mi tí mo ní ní àárọ̀ yìí tí wọ́n fẹ́ bá a sọ̀rọ̀ ọlọ́run tálà àlejò náà ẹ jẹ́ ká lọ sóhun kádínà ẹ ṣe mẹ́kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Ramadan Kareem orúkọ ẹgbẹ́rún bó ṣe ń lọ ẹgbẹ́rún wá sáwọn afá wa kí ọlọ́run dákọ̀ bọ́sà ṣe dáadáa fún gbogbo wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. mo sọ pé tábà máa padà dé a sínú ilé agodo ń pẹ̀lú àlejò mi tí mo gbà láàárọ̀ yìí àwọn náà ni bàbá wa Fadila Sheikh al-Imam Ustaz Ridwanullahi Anífowóṣe salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. wa alaikum salam wa rahmatullahi wa barakatu. afáwọn àdúgbò láàrin bó ṣe yìí àwọn náà ni imam wa ní masalasi najmuddin kibla tó wà ní balógun kí ọlọ́run dákun má bàbẹ̀ jẹ́ ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. afáwọn àdúgbò láàrin n tí a fẹ́ yanjú ní àárọ̀ yìí òun náà ni àwọn kankan bẹ tí ò yí àwọn èèyàn rẹ́lùmí kan sìn lọ́hùn ni kọ̀mẹ́ni ti ń sìn. àwọn afẹ́tẹ̀ bá wa júwe ọlọ́run fáwọn èèyàn ta ni ọlọ́run gan-an. alhamdulilah hmm. salamu alaykum wa barakatuh. wa alaykum salaam wa rahmatulah. alhamdulilah alladhi gashe al-khalaiqa bi rahmatihi li'ammatihi. هو الذي أنشأنا وصورنا وجمل خلقنا أفرد نفسه بالبقاء وتجلى في ديموميته النقاه نصنيه كما أمرنا حق السنة ونشكره كما أنه لنفسه شكرا أبلغ شكره به كان ما كان لا يقول متى كان ولا أين كان ولا كيف كان وهو الذي كول الكون وكان قبل الكائنات الحمد لله adúpẹ́ fún ọlọ́run ọba tí ó kíra rẹ̀ síwájú kí àwọn èèyàn tó sọ pé kí ọba tó dára rẹ̀ mà síwájú káwọn èèyàn sẹ̀ tó sọ pé a fẹ́ máa máa afalibarika yìí a fi kí ọlọ́run ọba náà ẹ̀yìn kíkí ọlọ́run wa kí anabi wa muhammad anabi wo ni anabi tó já sí pé ọ̀nà mọ̀ ni fún gbogbo ayé ìmọ́lẹ̀ ló jẹ́ fún gbogbo ẹni tí ń bẹ nínú òkùnkùn lẹ́yìn náà a kí àwọn òbí tí wọ́n bí wa sáyé ọlọ́run bá wa ṣe dáadáa fún wa ọlọ́run bá wa wà pẹ̀lú wọn ọlọ́run má gba ìgbà lọ́wọ́ wọn lẹ́yìn náà a kí àwọn àfa wa a kí àwọn teachers wa a kí àwọn ọ̀gá wa àmì a máa pé <clears throat> أنا مركزي أنا مركزي وآدمنا أصلنا لمركزي وآدمنا أصلنا لمركزي أنا دهري أنا داري ومسيط فسقولنا أصلنا ومصيطا فسقولولنا سلنا أنا مادي أنا مادي وإسماعيل لا شلا سلنا وإسماعيل لا شلا سلنا وطول عمر آيات بيدو وطولهم آيات ميه برزق وعافية دائما bèrèzèké wà fèèyàtìn dáìmà ọlọ́run bá ṣe dáadáa fáwọn afá wa wọ́n fà lùbáríkà wọn ni ọlọ́run tí mo kí mo fi kí bàbá mi olówó orí mi fọdí láti Sheikh Najimudeen awòràwọ̀ àgbáyé ọba bíi ọlọ́run kò sí ọlọ́mọ dàgbàrú mọ́ wọn lọ́wọ́ ọ̀làlá ilaha illallah ọ̀là muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ibi tá a lọ òjìnà kódà ibi tá a yà sí ghana kò tún pọ̀ rárá rárá mm. ilé làwọn àtòsí náà sì ni à ń bẹ nípa mímọ̀ ọlọ́run mm. mímọ̀ ọlọ́run wọn bá hmm, ó súnmọ́ fẹ́ni bá fẹ́ mọ̀ mm. ọ̀rọ̀ àkọ́kọ́ nínú àdísìlì kúdìsì ó náà ní pé fáàrífú ní kọbílà àǹtà àbùdú ni fáàmà ńlámiyà àrífú ní fàkífà àbùdú ni so ẹni tó ọlọ́ọ̀ni ẹ kọ́kọ́ wá mi ná síwájú kẹ tó máa sìn mí bẹ́ẹ̀ bá wá wá èmi ọlọ́run ọba rí báwo lẹ ṣe fẹ́ sìn mí hmm. àbá ẹni tí ò bá mọ ọlọ́run báwo ló ṣe fẹ́ sin lọ́hun báwo ló ṣe ìyẹn ni ó fà á tí gbogbo àwọn èèyàn fi ń dànù lásìkò tá a wà yìí àwa hmm, hmm, hmm. ọlọ́run ọba máa kàn sọ́pà ń sin lọ́hun ni ẹ àwa ọlọ́run ọba máa akàn là ń sin lọ́hun ni wíwá ọlọ́run ọba sì gangan òun gangan ló ṣe kókó òun ló ṣe pàtàkì ẹ kí n tó wọbẹ̀ mo kí bàbá mi tí ọlọ́run ọba kádàrá kí wọ́n gbé wa wá sí orí ètò yìí hmm. bàbá wa ọba ọlọ́run jẹ́ ó dàrú fún yín ọba tó ti fi yín jọba ọlọ́run má di láíláí ọ̀làlá ilaha illallah ọwọ́ àdúrà tí gbogbo ayé ń tẹ́ táyé mọ̀ yín sí ọlọ́run ọlọ́mọ káwọ́ àdúrà náà o ọlọ́mọ káwọ́ gbígbà àdúrà náà ọ̀làlá ilaha illallah ọ̀là muhammad rasulullah sallallahu alayhi wa sallam a kàn mú orin ẹsẹ̀ kan wá láti padà sọ́dọ̀ ọlọ́run yìí ẹni pé subhana man yarani wa yasma'u kalami wa ya'rifu makani wa yadhkuruni wa la yansani. Mm subahana máa ń yàrá ní hmm. gbogbo àwọn tán dọ́lọ́ wọn bá mọ̀ náà wọn kọrun orin yẹn. la ilaha illallah. Subhana man yarani. Mímọ́ ọlọ́run ọba ọba tó dá èmi mọ̀. La ilaha illallah. Eh? Subhana man yarani. Mímọ́ ọlọ́run ọba sẹ́ẹ̀, béèyàn ọba mọ ọlọ́run ni ọlọ́run náà ò ní mọ̀ òun náà wàyà sí màrún kàlámì ọlọ́run ọba ọba tí ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí hmm. tó já sí pé gbogbo bùkátà téèyàn bá gbé dọ́dọ̀ rẹ̀ bọ́ ọba tí ń pe ọlọ́run ọba báyìí ọlọ́run ń gbọ́. ẹ wàyà rè fún màkàní ọlọ́run máa yè tí mo wà fúnra lára mi. Hmm. ẹni tí mò ń ṣe lọ́wọ́ àti mọ́mẹ́ǹtì tí mò ń ṣe àtàwọn tá a jọ wà ń bẹ̀ nígbà tá à ń ṣe. ẹ ọlọ́run mọ gbogbo yejú wa níbi bẹ̀ pátápátá ẹ wàyà díkùrù ní wàláyà ń gbogbo ìgbà bí mi sì rántí ọlọ́run yẹn lọ́lọ́run rántí èmi náà. bí mo ṣe ń súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń sún mímí náà bí mi ṣe ń gbé súnmọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń gbé súnmọ́ èmi náà Allah ọlọ́run ni mo súnmọ́ yín ju ìka sanrun yín lọ. Hmm. ẹ̀yin ẹni tí ò bá dán ọlọ́run ọba mọ̀ náà ni ó mọ̀ wípé ń bo lọ́lọ́run wà hmm. Ọlọ́hún ò jìnnà rárá ibi hmm. ọba fọlọ́run ọba rẹ sí ibẹ̀ lọ́ọ̀ba ààyè tó o bá fọlọ́run ọba sí ibẹ̀ náà lọ́wà subahana máa ń yàrá ní wàyà sí máa ń kàlámì wàyà rí fún màkà wàyàzíkúrú ní wàláyàǹsá ni. gbogbo ibi tí mo wà pátápátá ọlọ́run ọba wà ń bẹ̀. Allah. gbogbo àyè tá a wà ọlọ́run ọba wà ń bẹ̀. ohun tá a fẹ́ fàyọ nínú tá à ń sọ yìí ni wípé ṣé o dọ́ lóhun ọba mà. bó o bá dá ọlọ́run ọba mà ọlọ́run ó dá wọ náà mà. Hmm. àìdá ọlọ́run ọba wa mà náà ni ò jẹ́ àmọ́ ọlọ́run. lọ́lọ́run ó ṣe ṣe pé òun náà ò rí àwa náà ah, ah. nínú situation tá a wà nínú nàìjíríà yìí àmọ́ ọlọ́run hmm. bá a bá mọ ọlọ́run ni àní máa pariwo èèyàn ọlọ́run la máa pariwo. torí wípé èèyàn là ń pariwo ọlọ́run ló sì yẹ ká máa pariwo torí pé ọlọ́run ti bá ń nàyàn kò sí bá bá ń lẹ́ni tó lè sọ pé kò dá dúró. Hmm, hmm. òun náà látún máa bẹ̀. òun náà látún máa bẹ̀ ọba tí ń nani téèyàn tún máa ń sádi. nínú oríkì ọlọ́run náà ló wà àwọn èèyàn yìí wà láwa mọ pàtàkì ọlọ́run àmọ́ mm-hmm. bàbàrà ọlọ́run. ọlọ́run sì ni fáàrì fún ní. kọ́bùlà à ń ta àbùdú ní. ẹ kọ́kọ́ mọ̀ mí náà. wà á máa lamú yáàrí fún ní fàkẹ́ ìfàyà àbùdú ní. bẹ́ẹ̀ bá mọ̀ èmi ọlọ́run báwo lẹ ṣe fẹ́ sin èmi ọlọ́run. àfi kẹ́ ẹ wá mi mọ̀ náà tíwájú kẹ tó máa sàn. àbá ọ̀rọ̀ wọn láàyè ẹ ṣeun gan pẹ̀lú àwọn àlàyé tẹ̀ ẹ ṣe fún wa nípa àtàlọ́ ọlọ́run ẹ wá ń ju ọlọ́run fún wa pé ọlọ́run ọba náà lọ́ba tó yẹ ká mọ̀ síwájú ká tó máa sìn torí pé tá a bá mọ ọlọ́run yẹn gangan náà láà fi da ọlọ́run mọ̀ láti sìn. ẹ ẹ wá afọwọ́ ọ̀rọ̀ wọn sún wa ń kalẹ̀ wọn àti ìlọ ẹ jẹ́ ká dókè lọ́run náà àwọn ni wọ́n ń júwèé ọlọ́run ọba fún wa wọ́n ń ṣàlàyé fún wa pé ọlọ́run ọba òun lọ́ba tó ní kẹ́ ẹ mọ̀ mí ẹ wá mi kẹ́ ẹ mọ̀ mí kẹ́ ẹ tó máa sìn mí torí tẹ́ ẹ bá mọ̀ mí ẹ ní lè mí sìn wọn là wá ń pariwo nàìjíríà ń pariwo kiri lágbájá ní o tamadu ní o à wọn lẹ ẹni tó yẹ ká pariwo kọ́hùn ọba tó ní gbogbo nǹkan tó lókè tó nílẹ̀ tó lọ̀tún tó lòsì tó láyé tó lọ́run ló yẹ ká máa pariwo tó ròun lọ́ba tí máa nani tá a máa ń sáré afáwa aṣẹ́kẹ̀ ah. ridwanullah ẹnjú ah, ẹ̀rọ fún wa lọ́wọ́ ni na'am a wá tọ́ka ara wa sínú aya al-Qur'ani ba'da al wal basmala hmm. a'udhu billahi minash shaytanir rajim الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء wa si akwuri si yuhu samaa wa ti wala adọ wala yahudu ohefuzoro maa wa hụwala aliyu yi lo ku ọlọ nwọba taa o ku ọlọ nwọba taa patapata gbogbo mimo ọlọ nwọba lokun be Allahulailayi la-ilawalai uliko yuhu ọba alayi ààyè lọ́lọ́run ọba tí ó mọ ṣààyè lọ alikọ hmm. iyumu ọba alágbára látàkùsù zinatun wàlà náà hmm. ọlọ́run ọba àwọn èèyàn la máa ń sùn tó bá ń bẹ ní díútì ọmọ tó gbé hmm. ẹlòmí ọmọ bẹ ní díútì ó ti sùn lọ ọlọ́run ń bẹ ní díútì rẹ̀ látijọ́ tó ti ń bẹ ní díútì títí dèní dọ́là tọ̀túnla mẹ́wàá gbogbo ìgbà ọlọ́run ò ní sùn bí lè tàṣe yóò tó gbé. Masha Allah. làtàkùsù sínà tó ń wà lánàá lẹ́wù máa fi sàmà wá tí wàá máa fi. ọlọ́run ọba ń bẹ ní sánmọ̀ bí ṣe ń bẹ ní sánmọ̀ tí ń ṣètò àwọn ará sánmọ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ń bẹ nínú ilẹ̀ bẹ́ẹ̀ náà ní ṣètò gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú ilẹ̀ náà. èyí tí ń jáde nínú ilẹ̀ kò ṣẹ̀yìn ọlọ́run òjò tí ń rọ̀ láti sánmà bọ́ sínú ilẹ̀ kò ṣẹ̀yìn ọlọ́run mm. ẹyẹ tí ń fò lókè tí ń napá tí ń nàyẹ tí ń ṣe gbogbo ohun tó wù kò ṣẹ̀yìn ọlọ́run gbogbo àwa tá ń bẹ lórílẹ̀ táwa náà ń nara tá ń nàyẹ tá ń napá àṣẹ̀yìn ọlọ́run ọlọ́run ọba ló mọ̀ nípa gbogbo wa. Mọ̀n dálẹ̀bí yẹ̀sìfàwù ìdáwù ìlàbí ìdìní ìyàlàm gbogbo tí ń yè ah, ah. láyé kò mọ̀ yẹ àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba náà ní fi yè yẹ̀ṣìfọ́rùn ìndẹ̀hu ilẹ̀ àbí ìdìní ya'lamu ma bayna aydihi wa ma khalfahum ọlọ́run ọba nímọ̀ nípa tí ń bẹ nínú jìndójìdò ọkàn yín ntẹ̀yìn fúnra yín mọ̀ ọlọ́run ọba mọ̀ èyí tẹ̀ ẹ̀ tún nímọ̀ nípa rẹ̀ gangan ọlọ́run ọba náà tún mọ̀ kí wá lóde tó ń dààmú káàkiri mm. àìmọ̀ ọlọ́run ọba rẹ ló jẹ́ ọmọ dààmú káàkiri mm, mm, tó bá já sí pé o bá dọ́lọ́run ọba mọ̀ ní èyí tọ́lọ́run ò tí ì ṣe nínú ọ̀rọ̀ rẹ yẹn ọlọ́run náà lọ ọba sádi tí ọ̀bọ̀ yanjú ẹ̀ hmm. èyí tọ́lọ́run ò tí ì ṣe ọmọ tó rí bí tó bá képo ọlọ́run dáadáa ọlọ́run ni ó fún ọ hmm. lóòótọ́ lóòótọ́ àwọn kan máa ń ṣìyàn án lọ́nà láti mọ́dọ̀ ọlọ́run ọba mọ̀ hmm. torí pé ọ̀tọ̀ ni tẹ́ gbé lọ́dọ̀ wọn ọ̀tọ̀ ni tí wọ́n á fi kò yín láyà ṣùgbọ́n lọ́wọ́n ọba téèyàn bá ṣe mọ́ sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe ń bẹ pẹ̀lú èèyàn sí. mọ́dà hmm. lẹ́dí yẹ̀ṣùfáhùn ìdáwó ilá bí ibi ní híyà àlámù má báyìnà ìdíhìn wà máa kàlífàhùn wà láyú hìtù nàbì ṣe ìmìnà ìmìhì ilá bí máa ṣá wà sí àkùrì sí yóò sámà wá àti wà láàrídọ wà láyà òdò ibùsùn wa wà ó wà láàrí. eléyìí tá a mọ̀ fi fin gangan wípé ọlọ́run gbogbo ẹni tí ń ṣẹ̀mí láyé gbogbo ohun ń yè pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ní fi ń yè gbogbo ohun tí ń dòkú hmm. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba náà ní nǹkan yẹn fi ń dòkú. Allah. ẹ hmm. òun náà ló fi ní fáàrí fún ní kọbílà àǹtà àbúdú ní ẹ mọ̀ mí síwájú kí ẹ tó máa sìn mí ẹni tí ó bá mọ̀ mí kò lè sìn mí hmm. ọlọ́run là bá wá ní mímọ̀ ká mọ̀ wá ní tí ò tó ọlọ́run ọba ọlọ́run ọba là bá sádi. ká má sádi tí ò tọ́ lọ́hùn àwọn bàbá wa yìí ọlọ́run ni wọ́n sádi lọ́lọ́run ṣe ń tó wọn àwa yìí náà ọlọ́run náà là ń sádi ṣe ń bẹ pẹ̀lú wa bí wọn náà bá wá lè wá sádọ ọlọ́run ní gbogbo ibikíbi tó bá wà ó rí pọ́lọ́ wọn mọ̀ tó ọ ó rí pọ́lọ́ wọn mọ̀ bẹ pẹ̀lú rẹ Allahu adìrí Allahu Allahu shahidin alayya Allahu Allahu ma'ini wa huwa bi kulli shay'in muhitun. Allahu akbar kabir. Eh hmm. Ọlọ́run ọba nìkan lọ́ba tó nímọ̀ nígbà gbogbo nǹkan. Masha Allah. Kò wá sẹ́ni tó lè yanjú ọ̀rọ̀ àfọlọ́run ọba yìí náà. Àwọn náà lèèyàn máa ń wá ní mímọ̀ torí pé béèyàn bá ti wá mọ̀ Ọlọ́run náà ọ mọ̀ èèyàn. Hadith Ani Muhammad. Sallallahu alayhi wa sallam. ni man sama'a sama'a Allah bihi. Wa ma rọ̀ ha rọ̀ aláhùbí gbogbo ẹni bá pe ọlọ́run sàmà sàmà Allah ọlọ́run ń gbọ́ pé rẹ̀ ẹ́ ọlọ́run náà gbọ́ pé rẹ̀ yóò gbọ́n tí wì wà ha rọ̀ Allah gbogbo ẹni bá sọ pé àwọn rí ọlọ́run náà rí òun náà gbogbo ń gbogbo ẹ̀ pátá ọba ń rí pẹ̀lú wa mm, mm, mm. gbogbo ń gbogbo ń tà ń wí gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ń gbọ́ kò sí ń tà lè máa ṣe nínú ayé ọlọ́run là bá fi gbogbo ọ̀rọ̀ wa fún ni ọba bá wa yanjú rẹ̀ bá a bá mọ ọlọ́run ní Ramadan tá à ń gbà yìí ṣebí ọlọ́run fẹ́ ká mọ òun náà ni ọlọ́run fẹ́ ká dóhun mọ̀ ni hmm. ló fi ní ẹ máa gba Ramadan la alakum tatakuna kẹ́lẹ́ bá a máa páyé mi ọlọ́run.

ọba tó ní àánú ọlọ́run hmm. kó ṣàánú gbogbo wa ọba tó ní ìkẹ́ kó kẹ́ gbogbo wa àlékún dùnnú àlékún ayọ̀ àlékún àṣeyọrí kó máa bá gbogbo wa látòkè délẹ̀ ó ní wípé ọlọ́run fẹ́ kí gbogbo wa ká wà ikú ọ̀ hmm. àtiwọ́ tó lówó àtẹni tí ò lówó àtiwọ́ tó ti yó àtẹni tẹ́bi ń pa kẹ́ ẹ lè bá a mọ fílì pé ah bákan náà ni gbogbo wa orí òjò rí ẹ orí òjòrí lọ́dọ̀ ọlọ́run ká lè dá ọlọ́run ọba mọ̀ ní orí òjòrí so ẹni tí ń tata àtẹni tí ń ṣiṣẹ́ nílé epo bákan náà jọ ni gbogbo wa lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba kò sí pé ẹnìkan ó lọ́lá ju ẹnìkan lọ lọ́dọ̀ ọlọ́run o ìǹtọ́ mm. ọba ṣe kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni ọmọ júwe bó ṣe rí lọ́dọ̀ ọlọ́run. Masha Allah abáwọ̀ àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ yìí fún àlàyé tẹ̀ ṣe fún wa lórí wípé ká lè mọ ọlọ́run lórí pé ta lọ ọlọ́run tẹ̀sí ju ọlọ́run ọba fún wa gbogbo ẹ̀ téèyàn bá ti fẹ́ ju ọlọ́run tó bá ti mú kùrì sí ìdání yóò rọ ọlọ́run júwe torí pé ọlọ́run ti parí gbogbo bóun ti jẹ́ ó ti parí ẹ̀ sínú ẹ̀ ọlọ́run wọlá bẹ́ẹ̀ náà ọlọ́run wọlá yàtọ̀ kùsùn náà ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín púpọ̀ ọlọ́run bá a san ilẹ̀ san rí ọlá àwọn ẹni ọlọ́run wọlá láìla ìlà kí ẹ tó máa lọ lé làárọ̀ yìí á ń láti fún yín ní àwọn ẹ̀bùn kéékèèké kan pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run sẹ́rí um, aṣọ ọ̀pá mẹ́fà yìí àfún yín ìyá wa aláàjà wa Khadijatu Ṣóọlá láti ìlú Amẹ́ríkà àwọn ni wọ́n kó ránṣẹ́ wípé gbogbo àwọn àfáà tán bá ti wá sórí ètò ká máa fi ṣàlejò wọn ká máa fíìlì àwọn pétọ́ kọlọ́run dákun mọ́sàfà àwọn aláìbalẹ̀ lọ́hùn àwọn tó bí àwọn kọlọ́run mọ́sàfà wọn ẹ̀ẹ́dẹ́ tó fún yín kí o dà náà fi kọ́kọ́rọ́ mọ́sálásí àkókòrò sọnù <laughs> eh, so àwọn signature ní àwọn eléyìí bàbá bàbá wa professor ahmed bin salahuddin aláṣà tó dáadé lè ṣe standard insurance consultant limited àwọn ni wọ́n kó fún wa kí ọlọ́run dá ń kọ́ mọ́sá sanyí lẹ́sàn-án rí ọlọ́run nàbí lọ́dọ̀ ọlọ́run bá ń gbàdọ́ yín ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fún yín ní ah, ẹ̀bùn ah, àti iléeṣẹ́ Orísun náà. láti ọ̀dọ̀ látọ̀dọ̀ alájà wa ní ìlú amẹ́ríkà hmm ọlọ́run bá aṣàlékún gbígbàdúrà fún yín ọlọ́run má jẹ́ táwọn náà àgbákò tí mo dé báyàn wọ́n sọ pé ó ti lọ amẹ́ríkà rí ah ọlọ́run ọ wá padà wá dàrú ọlọ́run má jẹ́ ó dàrú láéláé ọlọ́run ilaha illallah ọlọ́run muhammadu rasulullah láti iléeṣẹ́ tí wọ́n fún wa ní kí o dà náà. bẹ́ẹ̀ni láti standard insurance consultant limited. àti bàbá professor ahmed salawudeen. bàbá professor ahmed salawudeen ọlọmọba àgbàdúrà tí wọn náà ọlọmọdé láàka wọn dàrú alekun gbígbàdúrà kọlọ ń ṣe fún wa ẹ̀yin bàbá wa tẹ̀yin náà wà ń tẹ̀ ń tukọ̀ ètò yìí hmm. ọlọmọdé ó burú fún yín o má jẹ́ dààmú má jẹ́ rí wàhálà ilé iṣẹ́ Orísun gbogbo àgbáyé hmm. ẹ ọlọ́run o àbíọ́ orísun mọ́jẹ ọgbẹ o ọlọ́run mọ́jẹ orísun ọgbẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lórísun ọlọ́run mọ́jẹ ayé wọn bàjẹ́ ẹnìkọ̀ọ̀kan àwa náà kọ́ ló ń gbàdúrà wa èmi fúnra mi náà ọlọ́run mọ́jẹ ọ̀rọ̀ mi ó dàrú mọ́jẹ ń ṣàṣetì mọ́jẹ ń ṣàṣetì la ilaha illallah wala muhammadu rasulillahi sallallahu alayhi wa sallam. àmín ya allah tó ọlọ́run kọ́ mọ́sàgbà bí ẹ ti ṣe ní àdúrà ọlọ́run kọ́ gbọ́dọ̀ ní kọ̀ọ̀kan wọ́n lánàá gbọ́dọ̀ lọ. a lọ sókè lọ́wọ́ ní sígbà tá a bá padà dé ẹ̀yin yẹn mi ẹ mo tún ní béèrè tí mo béèrè ní àárọ̀ yìí àbí ẹ fẹ́ béèrè ni ṣé kí n béèrè ẹjẹ àlọ náà kadi ẹsùn ẹkú kalẹ̀. ẹ káwọn padà sórí ètò yóò tó wà Ramadan Kareem kúrúkú ẹgbẹrún gbọn àlàyé tá a fà wá Ridwanullahi ànífowó ṣe tí wọn ṣe fún wa láàárọ̀ yìí tí wọn ju Ọlọ́run ọba fún wa tó ń sọ fún wa pé pàtàkì bá ṣe yẹ ká mọ Ọlọ́run ọba tí ń nani tí a tún sádi kọlọn kọ sànù ẹnì kọ̀ọ̀kan wa kó gbà wá ní Nàìjíríà kó dúró tì wá kó bá wa dàgbà padà sí dáadáa bá a ti fẹ́ gbogbo ọ̀wọ́n gbogbo nǹkan yìí kọlọ́n bá wa ṣẹ́ mọ́ wọn sànù wa ẹ̀rí pé mo ṣàdéhùn lẹ́ẹ̀kan pé tí n bá padà dé á béèrè ìbéèrè ṣùgbọ́n kò ní sáàyè fún wa púpọ̀ mọ́ láti béèrè ìbéèrè láàárọ̀ yìí torí pé ọjọ́ ti lọ ẹ má bínú nítorí ọlọ́run ẹ inshallah bóyá lọ́la ìbéèrè yóò wáyé gbogbo ẹni tẹ́ ẹ ti dáhùn béèrè wa àpọ̀lọpọ̀ náà ni a ti pè tí a ti sẹ́ndì ẹ̀bùn wọn sí tí wọ́n ti gba ẹ̀bùn wọn kí ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa dúró tì wá kó má padà lẹ́yìn wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run làlá ìlà ìlàlọ́ lágbára ọlọ́run inshallah àtúnpàdé ní àárọ̀ ọ̀la lórí ètò yìí ṣùgbọ́n kó tó di pé a ó máa lọ a dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe wá lóore gbogbo àwọn tí wọ́n dúró tì wá lórí ètò tí gbogbo nǹkan fi ń bọ́ sójú ara wọn hmm, bàbá wa professor ahmed bun salahudeen aláṣẹ àtòdarí iléeṣẹ́ standard insurance consultant limited a dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá ọlọ́run ní jẹ́ máa padà sí ibú a dúpẹ́ lọ́wọ́ ìyá wa alhaja wa khadija suwọlá ìlú amẹ́ríkà lọ́mọ́sàbà sanyí lẹ́sàn rí ajá wa masọ́rọ̀ tó lu àtóyìn a dúpẹ́ khalifa tk àtà mm, khalifa abu subhanallah àkí wọn púpọ̀ àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín ẹ̀kọ́ àdúró tiwa lórí ètò yìí ọlọ́mọ sábà wa dúró tì yín kọlọ́mbà wa pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run aláyẹ pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà yẹn yẹn wa khalifa wa ti kè náà pẹ̀lú ògo ọlọ́run àgbà wọn náà wá sórí ètò láìpẹ́ tí ẹ sì rí wọn ẹ fẹ́ mẹni tá à ń pè o láìpẹ́ tẹ́ ẹ bá ti fi tẹlifíṣàn Orísun lẹ̀ ẹ padà o tààlà ẹ rí fáwọn àni tó kù ẹ̀yin tẹ́ra tún fẹ́ kẹ́bùn wá fún wa àbẹ́yìn fẹ́ sponsor program kan láàrin gbogbo àwọn kan tí à ń